ọba aláàánú lórí wa ọba oníkápá ọba tó ṣe wípé àánú rẹ̀ òun ló fi dá wa nínú ọlá rẹ̀ náà lórí kí a máa sẹ́kù di jímá tèmi àwọn aṣe ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run kó máa bá nẹ́bì kó máa bá wọn ará lè rẹ̀ kó máa bá wọn tàbí rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n rìn lànà sí anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fílẹ̀ títí di ọjọ́ ọgbẹ́gbẹ́ alkiyama ibadallah ọ̀kan nínú àwọn sàájẹ́ àmìlẹ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó pé àkíyèsí wa àwọn àyà kan nínú al فرأيين بأنه سنن الترميزي قالوا بأنه بيعكي وني عن علقنا عن ابن مسعود رضي الله عنه قال من اراد أن ينظر إلى وصية رسول الله صلى الله عليه وسلم التي عليها خاتمه فليقرأوا أولى الآيات wọ́n ní abdullahi ibn masaud kọlọ̀wọ̀n ọba dẹ́dà kúrò ayọ́rù ti ó ní man àrọ́dà àyàn zọrọ ìláwọ̀ sí ẹ̀sẹ̀ rọ̀fúlìlá ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa wo kí ni àsọtẹ́lẹ̀ ahmadu wa muhammad sallallahu alaihi wasallam yani nínú àwọn àpìlọ̀ tí àlẹ́gbẹ̀wà Muhammad tó ṣe kalẹ̀ fún wa abúlájú masaud nínú asàrù yìí ó ní man àrádà àyán zọrọ ilẹ̀ wa sí àti Rasulillah gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa wo àríhà àtàmàwù èyí tó ṣe wípé òtẹ́ ànábì ó ń bẹ lórí àsọtẹ́lẹ̀ náà ìyẹn wípé alwasiyatul makhtumah àkọọ́kẹ́lẹ̀ tó ṣe wípé àkọọ́kalẹ̀ kódà wọ́n tún táàmù ẹ̀ torí pé àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní òkà rẹ̀ tí ó ṣe wípé òun náà ni táàmù ẹ̀ wọ́n nígbà rìtálà sí àwọn dúwà lóríṣìírí tó jẹ́ wípé wọ́n gba Islam àtúkì wípé ọ̀gọ̀rọ̀ nínú wọn ìpínlẹ̀ tí wọ́n ìpínlẹ̀ ń ṣe lágbọ́wá àwọn wọn tó bá nàbí wípé tí wà bá kọ lẹ́tà sáwọn eléyìí ó tó di wípé wọ́n lè fún lẹ́tà ní recognition àti kí wọ́n rí pé wọ́n rí stamp lórí ẹ̀ sábàbí eléyìí fàtúkì wípé àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá lọ gbẹ́ òkà fún òkà yìí ló wá jẹ́ sáàmpù ẹ̀ tó bá tún kan tó fẹ́ kọta àmẹ́bí wá sí kí ni yóò sáàmpù ẹ̀ síbẹ̀ Abdullahi Mas'ud ó wá ń ṣe àkàwé ọ̀rọ̀ bí i tó fẹ́ tọ́kọ̀wà sí bó ṣe nípa ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa ka àsọtẹ́lẹ̀ ànábì ẹlẹ́tì àríyà pàtàmàhú èyí tó ṣe wípé sáàmpù ànábì ń bẹ lórí rẹ̀ fàlìyà kàráwù àwùlá ìlàyà ó yá lọ ka àwọn áyàwọ̀n yìí tí a fẹ́ tọ́ka sí Abdullahi bin Abbas radiyallahu anhu ọlọ́run kọ̀ fáwọn èèyàn wípé fil anham ọlọ́mbẹ́nu túrọ́tù al-anham ahyatun muhkamat unna humul kitab a ní ó ń bẹ nínú súrọ́tù àmìhàn ọ̀kan náà súrà Al-Qur'an àwọn àyà kan tó ṣe wípé àyà tó fojú hàn dáadáa ni wọ́n hunna humul kitab bẹ́ẹ̀ ni àwọn àyà yìí kódà ìyá ni wọ́n ni wọ́n tọ́ka tẹ́rẹ tó rí wípé Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó wà ní àyà táǹpọ̀ yìí kódà táǹpọ̀ ànábì sí ìlànábì ó ń bẹ lórí ẹ̀ òun náà ni àyà mẹ́ta tó tó tẹ̀léra wọn nínú Suratu al pẹ̀lú wípé wọ́n ń parí ọ̀kan nínú àwọn àyà yìí pẹ̀lú gbólóhùn ìkìlọ̀ fún ni Súratù Al-An'am láti ayà 155 dé 153. Wọ́n ni eléyìí ni in tí Abdullahi Mafi'ud torí pé ó ká. Di same time rẹ̀ Abdullahi ibn Abbas, radiyallahu anhuma, ó náà ṣe kí ni òun náà ká jáde fáwọn èèyàn. Ọlọ́wọ́ bá tẹ́dà قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفسا التي عرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن وأوفوا الخيل والمئتان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبأحد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراط مستقيم فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيل ذلكم وصاكم به لعلكم تتقون أن آية متى من سورة الأنعام ìkíní wọn ìkíní àyà yìí 151 ìkejì 152 ìkẹta 153 lọ́lọ́ọ̀bà ní kí láti parí ẹ̀ ní pé zalikum wasaakum bihi ọlọ́run ọba àlékí ọlá kìlọ̀ fún yí ó ń kọ́ àkọsẹ́lẹ̀ fún yí láàlákùn tàkìlún wọ́n ní tàbá wo àwọn áyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó kó àwọn ìkìlọ̀ mẹ́wàá sínú àwọn ìkìlọ̀ mẹ́wàá ìlànà àwọn afáǹpẹ̀ ní alùwàsọ́yà aláṣùrù ìkìlọ̀ mẹ́wàá táwọn sọ wípé bí ten commandments ìkìlọ̀ fún ni mẹ́wàá tó ṣe wípé àkọtẹ́lẹ̀ ló jẹ́ ìkìlọ̀ fúnni ló jẹ́ látọ́dọ̀ ọlọ́run ọba kú dáwa tí ó ń ṣẹ́lá náà Muhammad sallallahu alaihi wa sallam ó rẹ̀ sì kí náà gbé tó ń nípa ìkìlọ̀ mẹ́wàá ní tó ṣe wípé ìkìlọ̀ mẹ́wàá yìí kò sẹ́nìkan ká tí ò bá wí lọ́nà ká tàbọ́nà kejì bó ti bá wa wí lọ́lọ́dọọdá bẹ́ẹ̀ náà ló bá wa wí nínú àkójọ àkójọ àwọn mùsùlùmí ni àkójọ odidi ìlú kan ní tó ṣe wípé ká bá sí àwọn ìkìlọ̀ mẹ́wàá ìkalẹ̀ ó tó ṣe odidi ìlú láti fi darí ìlú tí gbogbo nǹkan ti máa lọ ní mẹ̀lọmẹ̀lọ bó ti tó àti bó ti yẹ ó tó tó àwùjọ bẹ́ẹ̀ ló tó tó ẹbí látara àwọn kíni látara àwọn àkìlọ̀ àsọtẹ́lẹ̀ tí ọlọ́run ọba adẹ́dà tó sọ fún wa ìgbọ́nà bá ti ṣe ní àsọtẹ́lẹ̀ eléyìí tí yàn sọ kalẹ̀ tẹ́ẹ̀fẹ́ káwọn èèyàn dìmú ni bí àwọn àdékan nínú àdífi ẹ̀rùbádùn fàríà wọ́n lọ bá oúnṣẹ́ ọlọ́run tó ṣe ọlọ́run wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ní àìrí oúnṣẹ́ ọlọ́run kàánà ha náà àìzọ̀ tó mú wá jẹ àyè fàáùsìnà ọ̀rọ̀ tó ń bá ọsọ yìí ó máa ń tọ́ka sí bí pé ọ̀rọ̀ ẹni tó ń dágbére fún àmà ní fàáùsìnà àfọ́tọ́lẹ̀ fún wa oúnṣẹ́ ọlọ́run ti pọ̀lẹ́ pé òun sí kún bí takuwàlá ilẹ̀ àkè

ó ṣe léèwọ̀ fún yín Allah tushriku bí shay'an àkọ́kọ́ nínú òfin náà ní kí ni Allah tushriku bí shay'an ọlọ́run ni ẹ má bèmí ọlọ́run ọba ẹ má bà mí àkọ́kọ́ kìlọ̀dá nìyẹn ẹ má bèmí wórogún ẹ dá nǹkan mí papọ̀ mọ́ mi gẹ́gẹ́ bí ọba tẹ́ẹ̀mà jọ́sì fún tẹ́ẹ̀mà képe tẹ́ẹ̀mà dúnra fún because eléyìí òun náà ni ìpìnlẹ̀ kan tó ṣe wípé gbogbo àwọn nǹkan tó kù ṣe kí ni wọ́n sùn lé lórí ìmọ̀ ọlọ́wọ́n ọba lẹ́yọ ọkọ̀ tótó láì dá nǹkan ní ìpapọ̀ mọ́ ìmú ọlọ́wọ́n ọba látò nínú ìjọsìn nínú pá péyàn nínú pé àjọ fi péyàn nínú pá dúran fún yàn àáṣẹ ọlọ́wọ̀n ọba látò tàbá àṣẹ ọlọ́wọ̀n ọba látò yẹn kò tí ìtàn à ní dáǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run nínú ìjọ fi wa eléyìí ni ìpìnlẹ̀ tó lágbára jùlọ ó ní àásùlù òtóòlù ìpìnlẹ̀ gbòógì tó ṣe wípé gbogbo ẹni tẹ́lẹ̀ bá ti yẹ̀ mọ́ lára gbogbo tó kú náà ti wó ma lára mùsùlùmí ò ní máa kírun kó máa jọ́ sí fọ́lọ́hun kó máa gbàwẹ̀ kó máa yọ gbàká kó wá tún máa ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba adẹ́dà yẹni pé kó tún máa mú nǹkan mí ìrìnlẹ̀yìn ọlọ́run ó tún gbà wípé kàngó kan ọlọ́run òun náà ó gbà pé Ọbàtálá kan ọlọ́run ni ó gbà wípé òkè kan òkè Ìbàdàn níbì kan àwọn tó lè ṣe ìjọsìn fóhun náà àbúgbà wípé òsàkà ń bẹ́ ń dílé àwọn táwọn tó bọ̀rọ̀ máa ṣe kíni táwọn bọ̀rọ̀ máa ṣe ìjọsìn fósà náà irú èèyàn bá gbogbo lóhun kó lè máa ṣe nínú ìjọsìn lágbọ́n rí ní kó ti dá nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run yẹn gbogbo ẹ ti bàjẹ́ mọ́ lọ́wọ́ nínú àdánwò tó bá àbùsùnmí lélẹ̀ tó ṣe wípé a bọ̀rọ̀ sára fún yẹn láti máa rí táwọn akọ́ máa pariwo wípé àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ kò tí tán pè ní àfẹ́ ẹlẹ́bọ ju kí ni ẹni tó ń darí àwọn èèyàn lọ síbi ìbá ọlọ́run bá wórogún látara àṣetí ẹ̀ látara ọ̀rọ̀ ẹ̀ àbẹ́ tó yẹ kí ó bá àwọn èèyàn sọ́nà òun náà ni àwọn wo òun náà ni àwọn àfà àfà ní ìsìlámọ̀ tó bá rìn wípé tẹ́rí ìjẹwà bá síwájú wáyìí ẹni ẹwà aṣọ funfun méje dúdú kan méje ó tún wá ní àwọn àjọ̀nú kan bá bá yín pé ẹlẹ́bọ̀dí wọ́n yẹ̀ àbíkè ṣe lẹ́bọ̀ torí kí ni nítorí wípé ó ti ń bá ọlọ́wọ́n bá àjíkẹ́ ọlọ́wọ́ ti bá awórogún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí látara ẹṣẹ́ ìtìkára ẹṣẹ́ ọlọ́run lẹ́pàá ọlọ́run tọ́ ìkọ́nà orí mi rárá o kódà àfá àti mọ́ fọ́dọ̀ rẹ̀ tẹ̀sùbá ló fi máa ń wò tẹ̀sùbá ló fi bá mi wo tí ó ṣẹlẹ̀ àfá ilé yìí kùránì ni ó lò àdẹ́tù ní kùránì ò dání tẹ́rí tí àdánwò bá wa báyà bí ò bá wa àbówà ló ń fẹ́ bá mùsùlùmí ó fẹ́ bá wò kan yóò àgbé kùránì náà mo fẹ́ lò sí ìlú kankan atẹni tó fi yẹ̀pẹ̀ wo atẹni tó fi gíláàsì wo àṣẹ tó ló tẹ̀sùbá àṣẹ tó ló kùránì ìkankan náà ní gbogbo wọn ojú ọ̀nà ìbá ọlọ́wọ̀n ọba àdíkẹ́ ọláwó ṣorogun ilé ọlọ́ni innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah ọlọ́ni gbogbo ọlọ́run bá ní jọra ní àlùjánà ó ti dèwọ̀ fún èèyàn báyẹn wọ́n ma wá fún náà àpọ̀dé sí irú èèyàn báyẹn inú náà ni wọ́n má lè gbọ́ lè mìíràn ní nàǹkọ́ọ̀rù kò sí olùrànlọ́wọ́ fún alábòsí èèyàn gbogbo tí mùsùlùmí bá ṣe láyé táà máa rọ lu ṣíríkù ìbá ọlọ́run ní jọra wórogún torí pé tó bá ti ń bá ọlọ́run ní jọra wórogún ẹ̀sìn ti bàjẹ́ náà lọ́wọ́ lágbọ́nrin yẹn ẹ̀mú pàtàkì lọ́wọ́ hadith kúrtí nínú sọ́rí muslim tí arọ́sùn máa ní kò rọ́dí aláwọ̀ ánì tó gbà wá ọ ni ọlọ́wọ̀n bá tẹ́ta sọ wípé ya ibùn adam innaka law àtẹ́yíta ní ibi kò rọ́dí laharbi kàtọ́ọ̀yà tún màlàkíta ní láàtú ṣirik bí iṣẹ́ àti láàtẹ́yìtúka bí kò rọ́dí na mẹ́sìrọ̀ ọlọ́wọ́ bá dídà sọ wípé mo pé ìrẹ́ ọmọ ànẹ́bì adama ìnẹ́gbẹ̀lọ́wọ́ apẹ́ìta ní ìkòrò àbìlì hajjọ kàtọ́yà kó wá fẹ́ ìní ọlọ́wọ́ bá lẹ́n tó ṣe wípé ó ti ṣe ẹ̀ṣẹ̀ tó kún gbogbo orílẹ̀ ayé tó màlà kí tàbí láàtù shrik bí iṣẹ́ ìhàn nígbà tó wá pàdé mi ó pàdé mi tí pé nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn kò sí ẹbọ bí ha mẹ́sìrọ̀ ìní ọlọ́bàá ṣe tán àti pàdé rẹ̀ pẹ̀lú ilẹ̀ tó kún fún kíní àforíjì èdè ọlọ́run ìran sọ pé iná láàláyé ti rú áyù ṣìlá tàbí wọ́yẹ́ ti rú màdúnà záàlì àwọn tó lẹ́yìn ẹ̀ òun lè pàforíjì fẹ́ni tó bá wù òun àmọ́ tí ṣíríkù ìṣẹ́bọ̀ pẹ̀lọ́lọ́run ìgbà àtàmì ìpapọ̀mọ́lọ́run ìbálọ́ọ̀bà wórogún àlùjọ̀nú ni èèyàn ní tàbá ti dàápọ̀ ìyẹn ti kí ni ó ti disqualify níbẹ̀ níwájú ọlọ́run ìtọ́lọ́ọ̀bà lè kẹ́lá mú wá nínú ìkìlọ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kẹ́jì wà bí ọlọ́wà ni ó dọwọ́ yí pẹ̀lú àwọn òbí yí ìmọ̀ ṣe dáadáa pẹ̀lú wọn ìmá ṣe dáadáa pẹ̀lú àwọn òbí yín a rí pé tàbá wo àtọ́jú àwùjọ kò tí èèyàn kan àdúgbò ti pé yóò bára ọkùnrin àtòbìnrin jáde tò tọ́ bá ń tó àwùjọ nínú àwọn abi tí wọ́n gbà tó náà ní wípé ọ̀rọ̀ òbí ó jáde ńlẹ̀ torípé àwọn tí ó fọ́ọ̀mù àwùjọ àwọn òbí náà ni ọkùnrin àtúbí ó fẹ́ra wọn wọ́n wà bímọ ọmọ náà padà dàgbò náà ti fẹ́yàwó náà bímọ fọ́ọ̀mọ̀ rí àwọn òbí ìsìláàmù ṣe kí ni ìsìláàmù gbé àwọn òbí báyè tó nípa nínú tẹ̀mí wa nínú tẹ̀mí ayé ọlọ́nu àbìlúwálìdé ní ìsáàmẹ́n ìmá yí Súrátù Lukman ọlọ́ni wà wà sọ́ìnà ìsáànà bí wà nílé yìí. Ọlọ́ni hẹ̀, a ń ṣe ìkìlọ̀ fọ́mọ ẹ̀dẹ́yàn lórí àwọn òbí rẹ̀. Hamalatu umuhu wahanan ala wahani. Ẹ̀tún ṣe pé ìyá rẹ̀ gbé e sínú ìnira lórí ìnira ló fi ọlọ́ni àni ìṣkúrù ní wàlúwàlìdá iléyàn màtíyà ọlọ́ni ìtọ́kà ní wípé ẹdúpẹ́ fẹ́mi ọlọ́run ẹdúpẹ́ fáwọn òbí yín ọ̀nà tẹ́mọ̀ gbàdúpẹ́ fáwọn òbí náà nígbìdì ọmọ ìṣẹ́kí ni ẹmọ ìṣe dáadáa pẹ̀lú wọn wọ̀kọ̀tọ́rọ̀ búkà ánlẹ̀ tábùdó ìlà ìyá ọlọ́run ní pápá ìlàbẹ̀nà ní pé kẹjọ́ ti fọ́lọ́run kẹ fi nǹkan mí fi wà bí ìwárìdé ìní èsáà náà dáadáa wá dọwọ́ yí sí àwọn òbí yí ìmọ̀ yàtùlùgá ní àyín dákàlì kí bàrọ bóyá wọ́n dàgbà sí ẹlọ́dọ̀ ni àdúgbò máa ń kìlà àbúmà ìkánu wọn ni àbí àwọn méjèèjì ní fàlátẹ̀kúlà ó máa ń má ṣe sí ọwọn má sọ̀rọ̀ àgọ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò mọ̀ fi báwọn òbí ẹlù ẹ wo bí ayàkùnrin ni bó ṣe tó àwọn ọ̀rọ̀ yẹn látorí èyí tó kéré jù lọ sórí èyí jù kere ó yá àwọn òbí wa kéré nínú àwùjọ gbogbo kò tó wùkọ́ máa lè dé láyé òbí ẹ̀nà lòbí ó máa jẹ́ gbogbo kò tó wùkọ́ máa lè dé ẹ̀nà

àdúhùmá àókìlẹ̀ yìí má fọ́lẹ́mù yẹ́ dẹ̀kọ́lù ìjànà òṣèlọ́nà ẹni tí mo ń bá wí o lẹ́n tó ṣe wípé ó bá àwọn òbí rẹ̀ bí àsìkò ogbó àwọn òbí rẹ̀ dàgbà sí lọ́dọ̀ bóyá kanú ọni àbáwọn méjèèjì ni fọ́lẹ́mù yẹ́ dẹ̀kọ́lù ìjànà wà tàtàrà òbí yẹn kò fi láàbù jẹ́nà àìrú ẹni bẹ́ẹ̀ ìyẹpẹrẹ kó máa bá tó túmọ̀ sí pé ilẹ̀kùn àlùjẹ́nà sí kalẹ̀ fún aláti bo látọ̀dọ̀ àwọn òbí wa ìmọ̀ wọn bẹ láyé ni àǹfààní ńláńlá lè ìjẹ́ fún wa ìfi dáadáa báwọn òbí wa lò kódà bí wọ́n ṣe mùsùlùmí ṣẹ̀rá ìsìláàmù kọ́ ọba ìṣìkiri bá ṣe bá wọn lò wà ń já àdáka aláàkù bí iṣẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́ìbá ọlọ́ọ̀bá wórogún ẹ má tẹ̀lé wọn lórí yíò ní ẹ má bá wọn lọ síbẹ̀ yẹn ìyá mi lórí kí wọ́n mọ́ lọ sí chọ́ọ̀chì àà irọ́ kò sí tó jọ torí pé mo fẹ́ ṣe dáadáa tó di ní ilé mílẹ̀ títí kí mo bá wọn gbó rárá ò ní bá wọn gbégún ò ní dáadáa tó bá kù tí yẹn ń ṣe fóbi láti dùn wọ́n nú ọmọ ṣe kéré amagbèrèjú àti máa ṣe fún wọn òfin ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta wala taqtulu awladakum min imlaq nahnu narzuqukum wa iyyahum ọlọ́run ni la taqtulu awladakum min imlaq ẹ má pa àwọn ọmọ yín min imlaq ẹ má ronú pé ò nta ń ta yín sábà bí ẹ máa gbẹ̀mí àwọn ọmọ yín ẹ má dán wò ọlọ́ni náà nà rùzúkù kún wà ìyá ò torí wípé àwọ ọlọ́run làá àrísìkì yín àti tàwọn ọmọ yẹn náà ẹ má gbẹ̀mí lọ́rùn àwọn ọmọ yín torí nítorí nínú àwọn nǹkan tá ń bá yí nínú àwùjọ látọ̀tùlú àwọn ládàkún mílíọ̀n black ọ̀nà méjì ni ẹ má pa ọmọ yí látàrò òṣì tó ń ta yí láyé nínú Al-Qur'an ọlọ́ni wala taqtulu awladakum khashyatul imlak ẹ má pa àwọn ọmọ yí látàrà pé ẹ̀ṣì kí ni ẹ̀ ń páyá òsì tẹ̀kú méjì ni èyàn wà ní pọ́fàtì kò ní lọ́wọ́ àbí èyàn ń bẹ̀rù pọ́fàtì tàbáwò èyí tó gbókè lẹ́ni nílùú wa àbí káàkiri gbogbo àgbáyé tí wọ́n ti fi àwọn ìròrí burúkú ìròrí àwọn capitalist tí wọ́n ti ti sẹ́lì fún wa kí nìyẹn kẹ́ṣìyàtọ̀ ìmìlà ìpáyà òṣì láti kí ni ààrẹ ah, tó bá ní kẹrẹ tó bá lọ bí ọmọ méjì ẹjẹ́ tó kìí ajé kí ni ẹ̀ẹ́sì àfẹ́kù sáwọn ọmọ yẹn wọ́n ti ìbẹ̀rù yẹn sẹ́ni àwọn èèyàn rẹpẹtẹ wọ́n gbàgbọ́ wípé náà nàrùdúkù fún wà ìyá ahùn àwọn ọlọ́run lápẹ̀tẹ̀ àríkìtì fún wọn àti ti yí náà ọlọ́jì ni àwọn lápẹ̀tẹ̀ fún yìí so báláwọ̀ pèsè yẹn àwọn yóò yẹn kò nínú àlámọ̀rí ẹ̀dá pátápátá látòrí jẹ́ táwọn economic ilé ayé tó ti ń pláàni economy wọn ẹgbọ́ wípé kò sí poverty mọ́láyé ni kò possible kò possible gbogbo ẹ wọ́n gba professor níbi economy gbogbo ẹ̀ poverty sì wà láyé because àwọn mú agbárin kan wọ́n fi agbárin tó lágbára jùlẹ̀ agbáni wípé wà máa ní dáábà tí ń fi hàn ìlà alàláàrí ìrìnkúwà ọlọ́ni kò sí mú ẹ̀dá tàbí fún ilẹ̀ ayé àti pé jíjí ọlọ́run ni àrísìkí rẹ̀ ọrùn wa ló ń ni gbogbo àrísìkí ẹ̀dá wà èyàn lè lọ́pọ̀ tí níbi kó kan kó gbọ́dọ̀ bàbá kan wá báyé ti àwọn ẹmọ́ àtorí sábàbí eléyìí kẹ́ fi máa pa wọn mọ́ yín àwọn ẹmọ́ formulate oríṣiríṣi unwanted pregnancy unwanted ẹmọ̀ pé kí ní ẹ tó kọ́lọ̀ ọmọ adẹ́dà kó sàánú wa mùsùlùmí ò bọ́rọ̀ pọ́mọ rẹ̀ kò bọ́rọ̀ dìsọ́ yìí ìgbésí ayé ọmọ rẹ̀ látara kí ni látara àpáyá òṣì àbí látara kí ni látara òṣì tó ń ta náà nù nà lùdúkú kú mọ́ iye àwọn ọlọ́dà alápẹ́ dájú ṣùgbọ́n mọ̀ yẹn àwọn alápẹ́ tẹ̀lé yìí náà nínú hadith oṣù ọlọ́pàá àríwọ̀ sọ́lá ó ń bẹnu sọ́nù tìrìmìtì oṣù ọlọ́ ní lọ́wọ́ annakum كما يرزق الطير تغد خماسة وتروح جتانا ọlọ́run bá ti pé ẹnìkọ̀kan yí ẹni ìgbára lé bó ti tọ́ àti bó ti yẹ láàrọ̀ zákọ̀kùn aláàbá pèsè fún yín o àbá máa rọ̀ yín lọ́rọ̀ o kàmà yẹ́ ìzùkù tọ́ yí bá a ṣe ń rọ ẹyẹ lọ́rọ̀ a pèsè fún dájú pèsè fún ẹyẹ ẹ tó ṣe wípé tẹ́ẹ̀kù kí máa sọ yóò jáde lé kò ní òkùnbí tí ó ti jẹ inú ó ṣe kí inú òkùnbí ni wàtẹ̀rú òkùnbí tọ́ ìgbà tó bàpá àtílé yóò ti fi yóò ti kí ni yóò ti yóò bá mú àríkìkì gbogbo wa ọkùnrin obìnrin ọmọdé àgbà ọ̀dọ̀ ọlọ́run ṣe kí ni òun ló wà abẹ́lá ọba àdíkẹ́lá kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wà ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlá rabbil alamin ثم الصلاة والسلام على رسوله الأمين عباد الله وفي علاقة منه آه سورة الأنعام آية 151 ل 153 tó kó àwọn àsọtẹ́lẹ̀ ọlọ́run mẹ́wàá tó kó sínú ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́niwà náà taqrabul fawahish máa bọ́ àrọ̀bí àwọn máa bátọ̀n ọlọ́ni àwọn àwà gbèrè àwọn àwà pánátàlá ìwà bú látẹ́kọ̀rọ̀bù ha ẹ má súnmọ́ wọn wà látẹ́kọ̀rọ̀bù fawaish máa zọ́hàrọ̀ ní àwà máa bàtọ̀ gbogbo wà bàjẹ́ pátápátá ọlọ́ni ẹ má súnmọ́ wọn inú àwọn kan tó ń hàn wá tẹ́tẹ́ títa nílé kọwàrí ewu la fẹ́ kà nínú ẹ̀ tí ó mọ̀ṣe kiri tí ó gbajúgbajà nínú àwùjọ wa ọ̀rọ̀ ni wà náà tẹ́ problem kọwàrí máa bà hárọ̀ nínú àwá máa bàtàn gbogbo wà bàjẹ́ pátápátá ìjìnà sí wọn gbogbo àwọn wà bàjẹ́ kọ̀kan yìí ló ní implication sí wọn gbogbo àwọn ìjìnà ó ní implication sí ẹ̀ ọtí mímu ó ní implication sí kò sí alfasad ìwà àbàjẹ́ corruption oríṣiríṣi kò sí ìsí ò ní implication tirẹ̀ bá a fi ń ṣe bá rẹ́rìn táwọn tó ń ṣe bá ṣe ń dunú yẹn bẹ́ẹ̀ ni repercussion rẹ̀ ló ń ṣe kí ni bẹ́ẹ̀ ló ń tẹ́rí padà sọ́dọ̀ gbogbo wa kúlì ìnáwà àwọn ọmọ rọ́bì ẹ̀fọ́wáì ọlọ́rin àlábì kọ̀ọ̀kan pé ọlọ́run ṣe àwọn ọ̀wà àbàjẹ́ ó ṣe wọ́n léèwọ̀ máa bọ̀ nínú àwọn àbátọ̀n èyí tó hàn nínú àbàjẹ́ ni èyí tó pamọ́ nínú àbàjẹ́ ni ọlọ́ni gbogbo ẹ̀ pátá gbogbo ẹ̀ láti kí ni láṣe léèwọ̀ kò nú ẹ̀ ẹ̀wò èwo ní ta ìyá ó ta ọmọ ó ta ẹ̀yàn ọmọ ní fún owó yóò dẹ̀ mú orílẹ̀ lọ ṣe kí ni yóò fi lọ ta tẹ́tẹ́ níbi tí kí ẹ̀ tó ṣe kí ni ibi tó ti bá àwùjọ wa jẹ́ dé quick money owó kíákíá ọ̀rẹ́ ńlá tẹ́kọ̀ọ́bù ìfọwáì gbogbo wà bàjẹ́ pátá ọ̀dọ̀ ẹnikẹ́ni tó bá wù kó ti lè jáde wá bí ìwà àbàjẹ́ ọkùnrin ni obìnrin ni gbogbo táǹpé ní wà bàjẹ́ pátá ẹjá jìnà tí wọ́n ìyàwó onírìsù tí ó sì tó máa jẹ́ kí ni yóò máa yàn lè ọmọ lábẹ́ àwọn òbí ẹ̀ yóò máa ní boyfriend and her boyfriend ẹ̀ ní girlfriend ẹ̀ ní boyfriend ẹ̀ ní girlfriend tó bá yóò di ọ̀wọ́n third pregnancy ìwà bàjẹ́ ẹ̀ ti kí ni bọ́lá ń ṣe ní wá ń díẹ̀ tó àyẹ́ ń ṣe kí ni àwọn fi ń para wọn rún ṣàìtọ́nù ti àwọn èèyàn sí díẹ̀ òfin ẹlẹ́ẹ̀kẹrẹ tọ́nà ọ̀pọ̀ nìyàn lọ ní láàpẹ́ problem fawaij ẹ má súnmọ́ di ìwà àbàjẹ́ èyí tó pamọ́nù ẹ̀ ní àbẹ́ tó ṣe kí ni èyí tó fojú hàn ọlọ́ni wàrà taqtulu nafsa allati harrama Allah illa bil haqq ẹ̀mí tọ́nà wọn bá ẹ má jẹ́ ni ara yín lógbòdò ẹ má máa para yín nípa àfọnáfọ́sùn wọ́la tẹ́kùnù náà lẹ́tì àrọ̀mọ̀lá إلا àbìlhà ẹ̀mí nínú àwọn nǹkan tí ìsìlámù wá dáàbòbò ní ẹjẹ́ wọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ bọ̀rọ̀ pàyàn nídi tí ó níjà ìlẹ́tọ̀ ilé nínú àwọn òfin tí ọlọ́run bá dẹ́dà tó ṣe kí ni tó kìlọ̀ fún wa lé lórí náà ni يشهد أن لا إله إلا الله وعن رسول الله إلا بإحدى الصلاة àwọn ti ní ẹ̀lẹ́gbẹ̀jọ́ ẹ̀lẹ́gbẹ̀mí lọ́rùn èèyàn lẹ́yìn tó ṣe wípé ó jẹ́rìí pé kò sọ́bà kàpọ̀ lọ́n ó fi jẹ́rìí pé èmi ànábì òjíṣẹ́ ni mí illa bi ihda salat àti nínú àwọn ọ̀nà mẹ́ta anáfòbí nọ́ọ̀sì ẹni tó bá pààyàn wakọ̀ náà padà rí àtàyìbù zání àti ilé kọ tó ń ṣe zìnà obìnrin tó ti wà ní ọkọ ọkùnrin ti wà ní ọkọ tó wá ṣe kí ni tí wọ́n ń ṣe zìnà àtàríkù lè dí nìyí alìmọ̀fáríkù lè jàmà ẹn tó fi ẹ̀sìn ẹlẹ̀ tó wá ń da àwùjọ àwọn mùsùlùmí tó ń lẹ̀kí ní fún àwùjọ àwọn mùsùlùmí mùsùlùmí ẹjọ́ ọrùn àwọn èèyàn ìsìlámù kàkù yẹn láti máa sọ lórí nígbà rí gbogbo táwọn boko haram ṣe pálápátá ṣàìtọ́nù alátíkà àtọ́nù ọjọ́ nájà wọn represent Islam a mọ̀ tó alákọ̀ púpọ̀ gbogbo tí àwọn boko haram ṣe pátá àdánwò wọn ni àdánwò ni wọ́n jẹ́ fáwùjọ Islam kọ́ ló rán wọn lè ìtàṣe kí ni ní tí wọ́n ṣe abọ́sùbọ́sí wọ́n pa ẹni tó jẹ́ mùsùlùmí ẹni tí ó ṣe mùsùlùmí kan wọ́n pa òun náà papọ̀ ọlọ́run àmọ́ yọ́ túnú mọ̀mínàn múta hamidan fàjàzá ùjà annama khalidan fiha wà gọ́dìbà lọ́wọ́ àlẹ́ wà láàánàwó wà ábdàlẹ́wọ̀ àzáàbà nàbìmà ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá pa onígbàgbọ́ òdodo kan tó máa mà ó fi wà gọ́dìbà lọ́wọ́ àlẹ́ wà láàánàwó ọlọ́run kù tẹ́bi wà á dẹ̀lẹ́ wà á dáadáa náà bí ma ọlọ́run ní irú èèyàn bẹ́ẹ̀ àti bá ìyà tó tóbi àti bá pìpì ẹ̀ dáadáa kalẹ̀ ṣùgbọ́n ní báwọn boko haram kìí ṣe báwọn ti máa rẹpítẹ́ntì ìsìsàmù kìí lórí báwọn ló ṣe rẹpítẹ́ntì alkitabu wa sunna máa fi abadan kò tí ẹ̀ súnmọ́ rárá kò ṣàìtọ́nù níwájọ́ ti kí ni oníwájọ́ nájà ẹlẹ́kẹ̀ẹ́ إلا بالتي هي أحسن حتى يبلغ أشده ọlọ́ni àwọn ọmọ òrukàn mi ìjẹwó wọn ní jẹkújẹ dúkìá wọn ẹ̀bọ̀rọ̀ jẹ́ ìjẹkújẹ gbogbo àwọn kìíní wà yìí ní tó ṣe in wa ni wala taqrabu al-yatim wala taqrabu mal al-yatim illa billati hiya ahsan ó ti rí pé wọ́n kàgbò sí yín lọ́dọ̀ dúkìá wọn ẹ̀bọ̀rọ̀ jẹ́ níjẹkújẹ àìmọye bàbá ìsìnkú àdíyà ìsìnkú ni àìmọye oríṣiríṣi wọn ó ṣe wípé wọ́n máa ní dúkìá ọmọ òrukàn ó náà tún máa ṣe táà àti kíkiri àti gbẹ̀mí ọmọ yẹn kó tó dàgbà torí pé wọ́n fẹ́ jẹ dúkìá rẹ̀ ṣé tó bá pín àwọn àfáwà ìpín kúpin náà ni wọ́n pín ṣe orí òjòrí ni àbí gígí àtorí òjòrí àti gígí kò tó bá ṣẹlẹ̀ àmúnú ẹ bá ṣe pé ogún ṣẹlẹ̀ àti làkalẹ̀ fún wà náà Al-Qur'an kí tó bá jẹ́ dúkìá ọmọ òrukàn ọlọ́run àbọ̀rọ̀ jẹ́ níjẹkújẹ àbọ̀rọ̀ ọlọ́ni bákanáà òtúnwà àti ìwọ̀n ẹ̀ṣẹ̀ déédé lórí ẹ̀ òtúnwà ní ìwọ̀n ní ẹ̀ṣẹ̀ déédé látara kí ni látara ń tẹ́ bára yín lò lórí káràkátà ẹmọ́ jàǹbá ara yín ẹmọ́ sàbòsí ara yín ìwọ́ta ní kó kéèlì nǹkan n'iko o ti lo kóńgò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ni ẹ mọ̀ pé nǹkan ti wọ́n ni látara pé àwọn nǹkan wọ̀nyí nǹkan oúnjẹ àwọn wá ń dọ́gbọ́n oríṣiríṣi ìdọ́gbọ́n ìdí rèé ìkéjà ń báyìí aburú ni lórí gbogbo ẹni tó bá ṣe rú ele ẹ̀yìn nǹkan wọ́n àwọn èyí tá ń ṣe fọ́nà adùn náà pọ̀ àkọ́ọ̀pọ̀ àwọn ṣìkíní ó pọ̀ sí gbogbo àwọn kìíní àwọn ọlọ́ọ̀bá tẹ́ta ń kìlọ̀ fún wa

mọ́sàbò ti báwọn èèyàn lò rọ́ìdà kóòtùm fàádìlù ọ̀rọ̀ ni tí nǹkan bá wà láàrin àtàwọn èèyàn ẹ fi dédé ẹ fi lò láàrin yẹn wọ̀lẹ́ ó kánà dà kúrbà kódà kò ṣe ẹni tọ́rọ̀ yẹn ó ti lọ́dọ̀ ẹni tó súnmọ́ yín ni ẹ má jàǹbá àwọn èèyàn má parọ́ mọ́ láti gbé ẹ̀bí fáláre àti láti gbé ààrẹ fún ẹlẹ́bí ṣẹ̀dá ìsàmù ni ọlọ́run jìnà sílé ẹlẹ́kẹ̀ẹ́ sọ wọ́n bí áhàdìláì áùtù ọlọ́run ni ẹ̀ẹ̀rí àdéhùn ọlọ́run ẹ̀pẹ́ àdéhùn ọlọ́run náà ni àmọ́nà tàbá wá sílé ayé àjọ ti fọ́lọ́run àníjọ́ ti fún kàn mí lẹ́yìn ọlọ́run gbogbo àwọn eléyìí wọ́n kó kí ni wọ́n kó àdéhùn ta bọ́lọ́run bá dẹ́dà wọ́n kó sínú lọ ọlọ́run bá ní wa fàtàfàrọ̀kọ̀ bíkún àǹtẹ̀bílì ẹ̀rí ojú ọ̀nà èmi ojú ọ̀nà wo ni siratul mustaqim ojú ọ̀nà tó lọ tààrà ta mọ́ ń kà lórí fásitì àná wípé ihdina siratul mustaqim ojú ọ̀nà tó lọ tààrà yẹn náà ni ojú sallallahu alayhi wa sallam eléyìí ni ojú ọ̀nà tó tọ́ arábìn kọ́ ọlọ́run tọ́lọ́ al-Qur'an tẹ́lẹ̀ àmì mọ̀tọ́mọ̀ pé kúl áàbìyí sabili ad'u ila Allah sọ pé eléyìí ni ojú ọ̀nà ni mo ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run aláàbàsírọ́tì lórí ìmàánà lórí ìmà tó pé tó yè tó yè kóró anáwàmọ̀ ni tàbá ẹni àbáwọn tó tẹ̀lé mi eléyìí ni ẹlẹ́ẹ̀kẹwàá ká má rìn ìlànà míì ó tayọ ìlànà kí ni ìlànà Islam ìlànà alkitabu àkóṣùnà abẹ́nà ọba àlekẹ́ọ́lá kò ṣe dára pẹ́ni kọ̀ọ̀kan wa kó túbọ̀ fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó tó alámàrí wa kó tó ìlú wa kó tó ìtẹ̀níwá látóbi ọlọ́run la hawla wala quwwata illa